إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أركف الله وبا أترى لكم كي الله وبا أترى جنجة الله وبا fún aṣíwájú ẹ̀dá anábi sallallahu alayhi wasallam àti àwọn aráalé anábi sallallahu alayhi wasallam àti àwọn sọ̀hábà anábi sallallahu alayhi wasallam àti gbogbo olùrí ojú ọ̀nà anábi sallallahu alayhi wasallam títí di ọjọ́ gbé dal qiyamah lẹ́yìn náà kíra wa pẹ̀lú kíkí tí ọlọ́wọ́n bá àlíkẹ́lá yẹnu sí tí ọlọ́wọ́n bá àlíkẹ́lá tí ó gbọ́lá fún jùlọ láàrin àwọn ọ̀nà tọ́lọ́wọ́n bá àlíkẹ́lá gbọ́lá fún jùlọ lórí gbogbo àwọn kíkí tí a bá fi ń kíra ẹni bá ń kíra wa bẹ́ẹ̀ yóò máa jásí pé à ń ṣe ìbáadà ni à ń jọ́sìn fọ́lọ́wọ́ bá ní nítorí pé àwọn gbólóhùn tí ó ń jáde níbi kíkí náà gbólóhùn kan ní tí ọlọ́wọ́ bá àlékẹ́lá yọ́nú sí sọ́lọ́wọ́ bá àlékẹ́lá fẹ́ràn gbólóhùn yìí sì ní gbólóhùn ẹ̀sìn ni bákan náà àdúà ló jásí àdúà ló ń jẹ́ nígbàtí àbájí ń kíra wa bẹ́ẹ̀ ó ń já wípé a ń fúnra wa nìyẹn wípé àláfíà ọlọ́wọ́n ba ìkẹ́ ọlọ́wọ́n ba àti orí ajẹ́jẹ́ tán ọlọ́wọ́n ba kí wọ́n kọ̀ọ̀kan wa alámọ̀rí tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ tí a ń tọ ìmọ́lẹ̀ sí òun náà ni ọ̀rọ̀ al-udhru bil jahl ọ̀rọ̀ nípa ìfóyẹ̀ ní àwíjàre aláìmọ̀kan kílé ìwá fa kí a fi gbé ìdájọ́ tí ó yẹ gbélé ẹ̀ lórí ká fi gbé kú lórí ẹ̀ torí aka ẹni ẹ̀sí wípé kò mọ̀ nǹkan tó ń ṣe láìdá kò mọ̀ nǹkan tó ń sọ yẹ ní nǹkan tí ó burú tọ́lọ́wọ́ba àríkẹ́lá tí ọlọ́wọ́ba àríkẹ́lá bínú sí so eléyìí báyìí la gbé ẹ̀wò pé ìhàwó ni mùsùlùmí gbọ́dọ̀ kọ sí àwọn alámàrí nítorí pé wàlíkù sálàmù rahmatullahi barakatu alámàrí òun náà ni nǹkan tí yẹn gbọ́dọ̀ gbàgbọ́ yẹ dáadáa ó wà lára àwọn nǹkan tí yẹn gbọ́dọ̀ gbọ́ yé síwájú kó tó lè máa gbédájọ́ lé àwọn èèyàn lórí ó wà lára àwọn nǹkan tí yẹn gbọ́dọ̀ gbàgbọ́ yẹ dáadáa síwájú kó tó lè máa fún àwọn èèyàn nídájọ́ lórí àwọn alámàrí tí wọ́n bá ń ṣe nínú ẹ̀sìn náà bá ti sọ orísìírísìí àwọn ẹ̀rí lọ́lọ́kan ọ̀jọ̀kan nínú al-Qur'anul Karim nínú súnà nabi sallallahu alaihi wasallam àti nínú àwọn aqwalu salaf wa sani'u salaf nínú àwọn ọ̀rọ̀ àwọn salaf àwọn ẹni rere tó ti kọjá lọ àti nínú àwọn ìṣesí wọn àti sọ orísìírísìí ẹ̀rí tó ń jẹ́ kó yọ wípé ọ̀rọ̀ yìí ń kọ ìwòye sí àyímaka gẹ́gẹ́ bí àwíjàre tí a fi ní gbé ìdájọ́ léyàn lórí nǹkan tó wọlé nínú ẹ̀sìn ni naam ibi tí a wá bá ọ̀rọ̀ náà dé òun náà ni pé àwọn alámọ̀rí ẹ̀sìn kan bẹ tó yẹ sí pé a kìí fóyà ní àwíjàre lórí àwọn alámàrí yìí báwo láwọn alámàrí ṣe rí kí ni àwọn àgbọ́yé tó wà ní abẹ́ àwọn alámàrí yìí ṣe báyìí onìkan tí a ń gbéyẹ̀wò lọ ṣwádẹ̀ sàlàyé fún wa pé àwọn alámàrí tí a ń sàlàyé yìí ká gbìyànjú kí a dé mẹ́lẹ̀ dáadáa sí pé manhajú ahli sunnati wal jama'a nìyẹn ojú ọ̀nà ahli sunnati wal jama'a tí wọ́n bá ń rìn láti fi gbé ìdájọ́ léyàn lórí àti láti fi gbé ìdájọ́ kù lórí yàn ẹni tí ò bá ma àwọn eléyìí tí ò gbọ́yé dáadáa tí ò bá gbàgbọ́yé ẹ̀ so irú ẹni báyìí ò lẹ́tọ̀ọ́ láti máa gbé ìdájọ́ léyàn kan lórí so yẹ́ bá ní sí so láti gbọ́dọ̀ mọ̀ dáadáa so ó torí pé a máa yọ ẹ̀jáde kóró Islam ó torí pé a máa fi àrinlẹ̀ nínú Islam gẹ́gẹ́ bí mùsùlùmí kí ẹ má bà wá kó sí kí ẹ má bà wá tọrọ ààrẹ bọ́ wàhálà àwọn Khawarij ẹgẹ́ bí jàbátá àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹgẹ́ bá ti tọrọ àwọn bọ̀ wàhálà àwọn Khawarij tí wọ́n rí bí jáde kún bẹ́ẹ̀ tó fi jí pé lónìí àwọn wọ́n gbé àsíá àwọn Khawarij dání níbi ìmá pé mùsùlùmí ní kéfèrí pẹ̀lú àwọn nǹkan tí ó kí ń ṣe iṣẹ́ kèfèrí àbí ọ̀rọ̀ kèfèrí àbí àdìsọ́kà kèfèrí ìbọ́npa mùsùlùmí ní ẹlẹ́bọ pẹ̀lú iṣẹ́ tí ó kí ń ṣiṣẹ́ ẹbọ àbọ́rọ̀ tí ó kí ń sọ̀rọ̀ ẹbọ àbí àdìsọ́kà tí ó kí ń ṣe tẹbọ ìmáyọ̀ ẹ̀jáde kó ní Islam lọ́nà ìtọ́ tí àwọn jabata Muhammad bin Ali jabata àti àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ tí wọ́n tọrọ ara wọn bọ̀ wàhálà yìí òun náà ni wọ́n ń báyí ni wọ́n sì ń lọ nọ́mbọ̀ tó ń rọ kíríká nínú ẹ̀ àbẹ́lọ́wà lè kí lápẹ́ ọlọ́bà kó bá fọ̀nà mọ́ wọn lókè ẹmọ́ bá kó sínú agbúrú wọn aláti gbàgbọ́ yẹ dáadáa bákan kí a sí mọ́ bá kó sínú agbúrú àwọn mùrùjíà àwọn tó ní kò sí tẹ́yẹ lè ṣe láburú tó bá láti jẹ́ mùsùlùmí kò sí aburú tó lè ṣe àwọn olè orú ẹni báyìí àwọn olè pè ní kéfèrí kò lè jáde kónú Islam kò sí aburú téyàn lè ṣe kò sí iṣẹ́ téyàn lè ṣe táwọn fi wá gbé ìdájọ́ lé lórí pé ẹni báyìí ńkọ́ o ó ti jáde kónú Islam tó káwọn bá kó sínú aburú tàwọn náà ká lè bá wà láàrin gbogbo a ní pé mùsùlùmí ní kéfèrí bẹ́ẹ̀ láàsì ní fi islam rinlẹ̀ fẹ́ tó bá ti jáde kúrò ẹ̀ so ibá ní sí so ilé lọ́fà láfí ń ṣe àgbéyẹ̀wò alámàrí ní ìfọ́síwẹ́wẹ́ náà a ti sàlàyé níbi wípé alámàrí kejì nínú àwọn ẹbẹ́ tí a wà ní ma yandarju tahta almasail adh-dha'ira kí ni àwọn nǹkan tí ó kó sí abẹ́ àwọn àlámẹ̀rí ẹ̀sìn tó hàn tó yẹ sí pé a ní máa gba àwíjàre àìmọ̀kan lọ́wọ́ yẹn lórí ẹ̀ lánàá ibi tá a bọ́rọ̀ dé òun náà ni àlámẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tó yẹ sí pé ó bọ́ sínú àwọn àlámẹ̀rí ẹ̀sìn tó hàn tó yẹ sí pé tí èèyàn bá sọ pálá ìmọ̀kan ni lòun lórí àwọn àlámẹ̀rí yìí a nígbà wọlé lọ́wọ́ ẹ̀ òun náà ni ọ̀rọ̀ masailu shirkil akbar الذي يخرج عن ملة الإسلام كشرك عبادة القبور من دون الله إلي لا يجلنا بجنا نقول عبادة القبور من دون الله عبادة القبور من دون الله كنا نقول لا يجلنا سوكاتو ما سيواجو lábẹ́ ọ̀rọ̀ Al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala tí a kà lánàá kàmúgbà pípẹ́ tíra a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ òun náà ni àyàrídùl jahal tí a fáwa abúlùlá rashid bin abúlùlá tí wọ́n kọ wọ́n kọ tírà yìí bó sì pọ̀ tó lórí ọ̀rọ̀ ìtànkì ní aljahalu àìmọ̀kan kí ni ojú ti ṣẹ̀rí àdúwò òun wọ́n kọ tírà ilé lórí ó lé ní ojú ewé ọgọ́rùn mẹ́fà tí wọ́n fi kọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí àfà àgbàfà àfáwà Sheikh Salih Al-Uthaymeen wọ́n sì wo tíra yìí láti bẹ̀rẹ̀ dópin gbogbo tí àfà yìí kọ síbẹ̀ ni wọ́n wò wọ́n sì fọwọ́ sí pé kí tíra náà jáde wọ́n ní gbogbo tí àfà yìí kọ ó wà ní ìbámu sí ojú ọ̀nà ahli sunna ó wà ní ìbámu sí àkídàtù ahli sunna so ilé báyìí ló ń jẹ́ kó yọ wípé ọ̀rọ̀ tí a bá ń kàn kan ni tí Sheikh Salih Al-Fawzan tí wọ́n ti ṣe àgbéyẹ̀wò rẹ̀ tí wọ́n sì lọ́rọ̀ nǹkan o bí ó ṣe rí gan nínú ẹ̀sìn nínú àgbọ́yé ahlu sunna náà ni ó wà lákọọ́lẹ̀ yìí tí wọ́n sì buwọ́lu tíra náà pé gbogbo ẹnikẹ́ni tó bá rin ojú ọ̀nà sunna tó bá rin ojú ọ̀nà sàlàfíyà sùrẹ̀ níbẹ̀ ó lè ka tíra yìí kò séwu nínú ẹ̀ náà tíra náà ni aaridul jahal aaridul jahal ò là lọ so ibi tí wọ́n ti wá mú ọ̀rọ̀ sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala wa a ti ka ọ̀rọ̀ yìí wọ́n wá sọ̀rọ̀ kan lábẹ́ ní page 45 sí 46 wọ́n ni wà min al-mufid an nadhkura mukhalafati التي تقع في باب توحيد الألوهية تنقسم إلى ثلاثة أقسام wọ́n nínú nǹkan tó sàǹfààní tí kò yẹ ká má sàláì mẹ́nubà tí ó yẹ kí a má mẹ́nubà nínú ọ̀rọ̀ tá ń sọ yìí nínú tó sàǹfààní tí agbọ̀rọ̀ mẹ́nubà òun náà ni pé ó kí a sàlàyé wípé àwọn ìyapa eléyìí tó máa ń ṣẹlẹ̀ níbi abala ìmọ̀ Ọlọ́run ọba lọ́kan ìmú Ọlọ́run lọ́kan ṣoṣo ní abala ìbáàdà kágbà ipọ́ lọ́wọ́ bá nìkan lágbọ́dọ̀ máa jọ́sìn fún kágbà ipé ìjọsìn àgbọ́dọ̀ fífẹ́ lómi yàtọ̀ fún Ọlọ́run bá nìkan wọ́n nínú àwọn nǹkan tó kó sí inú àlámọ̀rí wọ́n nínú àwọn ìyapa tí ó wà lábẹ́ rẹ̀ wọ́n ní ó pé sí ọ̀nà mẹ́ta ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ashirkul akbar al-mukhriju min al-milla alákọ̀ọ́kọ́ ni ẹbọ ńláńlá ẹbọ tó tóbi eléyìí tó yẹ kó ń gbé ẹ̀ jáde kó ní islam torí pé ẹbọ qisman ọ̀nà méjì ló pín sí a ní ẹbọ ńláńlá a sì ní ẹbọ kékeré wọ́n ní alákọ̀ọ́kọ́ ashirkul akbar ẹbọ tó tóbi al-mukhrij min al-milla tó yẹ pé yọ̀yàn jáde kórí islam lábẹ́ nínú àwọn nǹkan tó kó sí abẹ́ tawhidul uluhiyya lọ́wà gbogbo ẹnikẹ́ni tí bá ti lè ń ṣe ẹbọ ńláńlá títí lè ń jọ́sìn fún nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run Ọba àbí nǹkan ìbáadà tó ti ń fún ẹlòmíì lẹ́yìn Ọlọ́run Ọba irú ẹni báyìí ti kó sí ẹbọ ńláńlá nìyẹn irú ẹni báyìí tawhidul uluhiyya rẹ̀ ti bàjẹ́ isi ọlọ́wọ́n ọba láso ìgbà ọlọ́wọ́n ọba lọ́kàn nínú ìbáadà ó ti bàjẹ́ fún ẹni báyìí ó ti tún mú ẹlòmíì ó ti fi ẹlòmíì pẹ̀lú ọlọ́wọ́n ọba ó ti fẹ́ kún ti bá wọ́n ní relé yìí kàdù àyàhì ọ̀rẹ́rìnlá ẹgẹ́ bí ká máa pè nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run ba ká máa pè nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run ba lẹ́yìn tó ẹ́ pé ń tọrọ nkankan lọ́wọ́ nkan yẹ nínú àwọn nkan tó ẹ́ pé ẹ̀dá ò ní kápá àti fún yàn fún Ọlọ́run ba nìkan bí kí yàn máa tọrọ àlàáfíà lọ́wọ́ yàn bí kí yàn máa tọrọ ọmọ lọ́wọ́ yàn bí kí yàn máa tọrọ a kí a máa tọrọ orísìírísìí àwọn oore tó ẹ́ pọ́lọ̀wọ́ bá àríkẹ́ lánìkan ló lè ṣe kí a máa tọrọ ẹ̀ lọ́wọ́ yà kí a máa tọrọ àrísìkí lọ́wọ́ yà kí a máa bèèrè lọ́dọ̀ yà pé kọ́rọ̀ òun lọ́rọ̀ kọ́sọ̀ òun di olówó ilé báyìí sínú kápẹ́ ẹnì kankan tàbí ká máa bẹ èèyàn ká máa pẹ̀lú mí yàtọ̀ fọ́lọ́wọ́ bàbí kó yọ ní kóònù wàhálà kàdùnmáhì ghayrillah awi dhabhi lahu àbí kéèyàn máa dùn kéèyàn máa dùn ẹran kéèyàn máa dùn kan lahu àbí kéèyàn máa ṣe kéèyàn máa jẹ́jẹ́ fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́ bá inú kan tó bọ́ sí abẹ́ tawhidul uluhiyya lọ́wà òun náà bọ́ sí abẹ́ tawhidul uluhiyya ashirkul asghar wa yadkhulu fihi al-khafi wọ́n ní nínú kan tó kó sí bí abẹ́ ashirkul asghar òun náà ni ẹbọ tó pamọ́ ashirkul khafi ẹbọ tó pamọ́ ẹgẹ́ bí alhalfu bi ghayrillah ta'ala ẹgẹ́ bí kí a máa búra pẹ̀lú nǹkan míì yàtọ̀ fún Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí bá ń búra pẹ̀lú nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run Ọba irú ẹni báyìí ti ṣẹbọ kékeré nìyẹn bí kí ọmọ sọ pé mo fà nábì búra annab mamma ni mo fi búra ẹbọ ni ẹbọ kékeré ni mo fi bàbá mi àti ìyá mi mo fi búra mo fi kábàrí annabi mo fi búra mo fi ilẹ̀ búra ilẹ̀ ilẹ̀ táwọ̀sùn mo fi búra sí kìní kan ni mo fi búra sí yàtọ̀ fún ọlọ́run ba kódà mo fi kàábà búra ilé ọlọ́run kàábà mo fi búra ilé ìbá alhalfi bi ẹbọ kékeré ni nínú ẹbọ kékeré lọ́wà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó kó sí abẹ́ tawhidul uluhiyya nìyẹn ẹlẹ́ẹ̀kẹta dhara'i'u shirki dhara'i'u shirki wa wasailuhu àwọn nǹkan tí ma ń múni lọ síbi ẹbọ àwọn nǹkan tí ó ma ń múni lọ síbi ẹbọ àti àwọn okùnfà tí ma ń múni lọ síbi ẹbọ àwọn nǹkan tàbí sí àtẹ̀gùn lọ síbi ẹbọ so eléyìí báyìí náà ó bọ́ sábẹ́ tawhidul uluhiyya wọ́n ní gẹ́gẹ́ bí mithlu mithlu tabarruk bis-salihin mithlu tabarruk bis-salihin wọ́n nírú àpéjú eléyìí ó ní kí alọ́mọ wà lùbáríkà pẹ̀lú àwọn ẹni rẹ̀ kálọ́mọ wà lùbáríkà pẹ̀lú àwọn ẹni rẹ̀ ká ma fi àwọn ẹni rẹ̀ ká ma fi wọ́n wà lùbáríkà pé ọlọ́mọ́sà wọ alìbáríkà lágbájá ọlọ́mọ́sà wọlá alìbáríkà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ṣe bá nísìnyí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àtàbárùkù bí sọ̀lẹ̀hì ìmọ̀ wá okùnfà albáríkà látara àwọn ẹni rí ilé báyìí nínú àwọn zọrọ iyo ṣírkì wàwàsá ìlúhù nínú àwọn nǹkan tó máa mún lọ síbi ẹbọ lọ́wà ó ń gaga fúnra òkín ṣẹbọ iṣẹ́ ìgaga fúnra òkín ṣẹbọ bẹ̀t ó lè gbé yàn lọ síbi téyàn mọ́ wá lọ bọ àwọn ẹni yẹn téyàn mọ́ wá lọ gbé ìwọ ọlọ́wọ́ bá fún wọn ó lè padà lọ lídìyàn síbẹ̀ àmá iṣẹ́ ẹ̀gẹ̀gẹ̀ fún rẹ̀ ká wá albarka pẹ̀lú àwọn ẹni rẹ̀ káfí wọ́n wá albarka ṣe bá ní sí iṣẹ́ ìgẹ̀gẹ̀ fún rẹ̀ iṣẹ́ bídá ní kò ń ṣe ẹbọ onẹ́ni wọ́n sàlàyé yìí naam warruqa wat tamaim arruqa Kama máa ṣe rúkíyà lélẹ̀ tí ò bá ṣẹ̀ríà mu lọ́nà tí ò bá ṣẹ̀ríà mu so yíba ní sí yìí so min wasa'il shirki nínú àwọn kò fẹ́ bọ́lọ́wà bákan náà àtàmáìm so nǹkan mara so nǹkan ní àwọn nǹkan tí ò bá ṣẹ̀ríà mu eléyìí báyìí nínú wasailu ṣírkì ló wà ṣe báyìí nísìnyí so gbogbo eléyìí wọ́n ni àwọn ni tàrúkọ wọ́n ni wàrúkọ wàtàmá im ghayri al-mashru'ati gbogbo eléyìí inú àwọn inú nǹkan tó bọ́ sí abẹ́ tawhidul uluhiyya ni ni ìran alákọ̀ọ́kọ́ nínú tí a kà yìí ìyẹn ni pé ẹbọ ńláńlá tó mórí jáde kó ní Islam wọ́n ni yadkhulu dimna al-masaili adh-dha'irati bi khilaf al-qism ath-thani wa ath-thalith wọ́n ni ọ̀rọ̀ ẹbọ ńláńlá tó gbé jáde kó ní Islam òun kó sí inú àwọn àlámàrí tó hàn táà ní ma fún èèyàn ní àwíjẹ́ ayáláìmàkálé lórí bí khilafil qismi thani wa thalith wọ́n ní yàtọ̀ sí àwọn òun yàtọ̀ ìdájọ́ rẹ̀ yàtọ̀ níbi ìhàn sí àwọn ìpín ẹlẹ́ẹ̀kejì àtẹ́lẹ̀kẹta ìyẹn ni pé ẹbọ kékeré àti àwọn okùnfẹ́ bọ́ wọ́n ní qad addahu ba'dul ulama wọ́n ní àwọn apákan àwọn àfáà wọ́n kà sí mimma yu'dharu fihi bil jahalati wọ́n ka àwọn ọ̀rọ̀ ẹbọ kékeré àti okùnfà ẹbọ yìí wọ́n ka sí nǹkan tó jẹ́ sí pé wọ́n ka sí ara wọn nǹkan tó jẹ́ sí pé á fún yẹn ní àwíjẹrẹ aláìmọ̀ká lórí ẹ̀ lè ìhì wọ́n ní torí pé nǹkan tó pamọ́ ni fadlan an anna sahibahu la yakfur wọ́n ní kájà tó wá sọ yí pé wọ́n ní àwọn nǹkan yìí wọ́n ka sí ara wọn nǹkan tó jẹ́ sí pé ó pamọ́ tá fún yẹn ní àwíjẹra láìmàká lórí ẹ̀ tá bá rí yẹn tí ń búra pẹ̀lú nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́ bá ń sìn áfúnláwíjàre pé ó ṣeé ṣe kọ́ mọ́mọ̀ pé kò tọ́ láti búra pẹ̀lú nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́ bá ó ṣeé ṣe kọ́ mọ́ gbàgbọ́ yé pé ìbúra pẹ̀lú nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́ bá ó ti ń mú ìran ẹbọ kékeré ó ti ń kó sínú nìyẹn torí pé èèyàn ní búra pẹ̀lú nǹkan kan àfikọ́ pé nǹkan yẹn tóbi lẹ́mìíyàn ṣé báyìí nísìnyí so wọ́n ní irú àwọn nǹkan báyìí àbí ká lọ máa ṣe tabarruk ká lọ máa wà lùbáríkà lẹ́yìn bí orípa àwọn ẹni rẹ̀ àbí lára àwọn ẹni rẹ̀ èyẹ́ lè máa mọ̀ yí pé inú àwọn okùnfẹ́ ẹbọ lọ́wà ṣe bá ní òun ló ṣe okùnfà ẹbọ tó dórílẹ̀ lásìkò ànábì Nuh alayhi salatu wassalam وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونصر àwọn ẹni tá a kà yẹ ni wọ́n ìgbà tán kú ní ṣetọ́nù wá bá àwọn èèyàn wọn pé ẹ má gbàgbé àwọn bàbá bàbá tó ti kú o bàbá náà ṣe máa ń kà wọ́n lọ́rin ẹ àti láwọn ilẹ̀ Yorùbá káàkiri àti láwọn gbogbogbò àwọn ìlú náà ẹ ń gbàgbé bàbá wa kíní bàbá wa kíní bàbá wa kíní kan bàbá wa nísàlẹ̀ la tadharunna wadda ẹ má pa wá dú ti o ẹni rẹ ni tó kú ẹ má wala tadharunna Suwail ẹ má pàtì wàlá Yaghouth Yaghouth ẹ má pàtì wà Ya'uq ẹ má pa Ya'uq tì wà Nasr ẹ má pa Nasr ẹ má pa Nasr tì wà Nasr ẹ má pa Nasr tì ẹ má gbàgbé wọn o ẹ ẹgẹ́ bolórin kan náà ṣe ẹgẹ́ bolórin kan náà ṣe ẹ má gbàgbé ṣé ìhù Adam bàbá orí mímọ́ la gẹ́gẹ́ irú nǹkan náà làwọn náà sọ fún wọn <laughs> so ẹ má so ẹ bá nísìnyí pé tẹ́ bá ti lọ sí kíní ẹ lọ máa ibi sàárè wọn ẹ má gbàgbé bẹ̀ ẹ máa lọ sí ọ̀dọ̀ bàbá wa kàmálì ẹ máa lọ sí bàbá wa kòkè kò béèrè bàbá wa jọ́ngọ́lọ̀ àfáà wa ẹlẹ́hà bàbá wa nísàlẹ̀ kòtò bàbá wa ní bàbá wa ní gíríngísù bàbá wa ní ẹ́ so bàbá wa ní ẹ máa wá ka gbogbo ẹ̀ ẹ má gbàgbé wọn o àwọn ẹni ọlọ́run ẹ́ bàbá wa ṣe wá límì ẹ má gbàgbé wọn ẹ má lọ bí sàárè wọn ẹ̀rọ wà lùbáríkà mẹ́ẹ̀ àwọn abúlálà ẹ̀mọ́ gbàgbé wọn so lè báyìí bí ṣetán ṣe sọ fáwọn tọ̀hún náà nìyẹn pé látàzàrúnnà wàkọ́lù látàzàrúnnà alihatakum wà látàzàrúnnà wádàun wà lásùwá'ẹn wà láyàhúta wà ya'uqa wà nasra so ibà ní sin yìí àwọn nǹkan wọ̀nyí ó lè mú wa débi pé alọ́mọ̀ kò yí bá ní sí ìgbà tí nǹkan yìí sì bẹ̀rẹ̀ kìí ṣe pé àwọn tọ̀hún ń bọ wọ́n bó ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn náà ìtawà ń kà lọ ni pé àwọn tí bá ń wà àlùbáríkà tí è ṣe pé wọ́n ń pè àwọn wọ̀nyí o tí è ṣe pé wọ́n ń pè wọ́n gangan wọ́n kàn ń wà àlùbáríkà lára wọn ni wọ́n kàn fẹ́ fi wọ́n ṣe okùnfà àlùbáríkà ni kò yí bá ní yìí so wọ́n lè má mọ̀ wípé nǹkan táwọn ń ṣe yìí nǹkan tí ò bá islam mú ni wọ́n ní nítorí ẹ̀ àwọn alámẹ̀ríkẹ́ tó pamọ́ ni tó ẹgbẹ́ kódà ó pamọ́ débi pé ìjọ tẹ́lómi bá ń báyìí yóò àwọn ọmọ yìí tó ní àwọn ẹni wọ́n tó láwọn bàbá kàmẹ́lì ẹsẹ̀ ní eré sọ nítorí pé láti lè láti lè láti lè kọ̀yìn àwọn èèyàn sí nǹkan tí èèyàn bá ń sọ náà ni so àwọn èèyàn mọ̀ wá pa orísìírísìí rọ́ so ibà ní sin yìí so kọ́nà bá kó láwá kó mẹ́ náà mítà ń fa ẹfà yọ́ mẹ́ ni pé wọ́n ní àwọn nǹkan wọ̀nyí nǹkan tó lè pa mọ́sáwọn èèyàn ni so nítorí àáfún rẹ̀ ní excuse aláìmọ̀ká lórí ẹ̀ wọ́n ní wọ́n and anna sahibahu la yakfur wọ́n ní àwọn ọ̀rọ̀ yìí wọ́n ní bákan náà ni wípé àwọn ọ̀rọ̀ igan tó wà ní àwọn alámọ̀rí ẹn tó bá ṣe gan òdí kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pé kò dí kèfèrí àwọn tá ń sọ ni pé àgbóyé ẹ̀gan pamọ́ irú nǹkan báyìí tabárìyàn tó ń ṣe ní ti ìgbédàjọ́ lé lórí kódo ni ẹgẹ́ bí ọ̀rọ̀ ẹbọ ńláńlá bó ṣe hàn so irú àwọn nǹkan ìyàwó àfáà ní ẹfún yẹn lẹ́skísà ìmọ̀ká lórí ẹ̀ lórí ọ̀rọ̀ ẹbọ kékeré àti àwọn ìfàrọ́ ihò ṣírkí wàwàsà ìlúhù wọ́n láfún ẹ̀ ní àwíjẹ̀rẹ̀ aláìmọ̀ká lórí ẹ̀ tó ibà ní sí wọ́n ní pàápàá jùlọ nǹkan ìtó wà ní kọ̀yànjáde Islam lè annaha laysat min nawaqidil Islam wọ́n ní tó gbogbo àwọn nǹkan ìkò Islam jẹ́ bẹ̀tí lọ́dọ̀ àwọn ìjàbàtà àtàwọn ọmọ tẹ́jẹ́ khawarij tẹ́kà ń pè yẹn kéfèrí lọ bó ṣe wù wọ́n yìí àwọn gbà pé gbogbo táwọn wuyì ọyọ̀ jáde islam wọ́n ni ẹmọ́dá olówó kí ni ọ̀yọ́ jáde kúrò islam ní tẹ́bí mọ́bí ń sí àgbákò báwọn àfá ìlú ẹnu ìwọ́n sí àgbákò báwọn àfá òun sí àgbákò fáwọn àfá so ibà ni òun sí àgbákò fáwọn àfá súnnà fún Muawiya náà nìyẹn bẹ́ẹ̀ sàgbákò fún Ibn Abbas àwọn sọ̀hábà náà nìyẹn tí wọ́n gbọ́rọ̀ sí wọn lẹ́nu tí wọ́n ń fojú àìdúró dédé àìgbẹ́sìnyé àìdúró lórí ìlànà nẹ́bì yìí máa sójó tán fojú ẹ̀wà àwọn sọ̀hábà tọ́rù páwọn làwọn láyà ẹ́ báwọn náà ṣe ńlá ṣe bọ́ ṣe ń sàgbákò fún Ali bọ́n ṣe ń sàgbákò Abu Musa al-Ash'ari gbogbo àwọn sọ̀hábà pátá àwọn sọ̀hábà yìí wọ́n sàgbákò fún wọn so ibà ní sí wọ́n sí àgbákò fún wọn bẹ́ẹ̀ náà ni wọ́n náà ló ń sàgbákò fáwọn àfáà súnnà so kó dẹ́rẹ́ṣẹ́ bẹ̀rẹ̀ káwọn ní bídá kama ṣe kí ni o kama sàgbákò fún ní súnnà gbogbo ilé ta kàyí sí so lọ́dọ̀ tí wọ́n so wọ́n yapa lórí ẹ̀ so eléyìí báyìí lọ́dọ̀ tí wọ́n wọ́n ń pèyàn kéfèrí lé lórí àmálù súnnà wal jamaa pèyàn kéfèrí lórí àwọn alámọ̀rí ta kàyí òun náà ni ṣéèkì yí sọ yìí Sheikh Fawzan sì buwọ́lù so ibá ní sin kéése bó ṣe wà nínú tíra àwọn àfáà súnnà nìyẹn kéése tíra yìí nìkan lórí bẹ́ẹ̀ bó ṣe wà nínú tíra àwọn àfáà súnnà nìyẹn kò ń ṣe lé yìí nìkan so ibá ní sin náà wọ́n ni wọ́n ni rọ́jí fi hadhihi al-aqsam wọ́n ni ma ọ̀rọ̀ tí mo ń sọ yìí kó lè bá mọ̀ pé mi nìkan kọ́ mo dá mú wá àwọ̀ kí ń sọ̀rọ̀ àwọn àfáàsúnnà kí ń sọ̀rọ̀ kọ́mọ̀ níbi tán ti mú kìí sọ̀rọ̀ tí wọ́n ma sọ tí ó yẹ́ sí pé òun ní ń dá alùkùránì gbọ́yé fún ara rẹ̀ ní ń dá hadithu tún fún rẹ̀ sórí ìfẹ́nú rẹ̀ àwọn àfáàsúnnà kí ń ṣe báyẹn so ẹ bá ní sin yìí alìlmù bí tàlákì ìmọ̀ àmọ́ngbani ni nǹkan ṣe rí láti mọ̀ pé bó ṣe rí táà fi mọ̀ pé ẹ̀hẹ́ ṣe bó ṣe rí rẹ̀ agbáni àwọn náà gbàrọ́dọ̀ àwọn tó sáájú wọn àwọn náà gbàrọ́dọ̀ àwọn tó sáájú wọn àwọn náà gbàrọ́dọ̀ àwọn tó sáájú wọn tó fi lọ́dọ̀ àwọn sọ̀hábà táwọn sọ̀hábà náà fi gbà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam bí talákì àmọ́ so wọ́n ní kẹ́lẹ̀ bá wọn pé nǹkan táwọn sọ yìí kìí sọ̀rọ̀ kan táwọn kàn dáhùn wọ́n ní ká lọ wo wọ́n ní ká padà sínú tíra wọ́n nínú àwọn pínpín táwọn sọ yìí ká padà sínú fatihul majid sharh kitabi tawhid wọ́n ní ká padà síbẹ̀ àbá ọ̀rọ̀ yìí bẹ̀ bákan náà ká padà síbi taysirul aziz alhamid sharhu sharhu tawhid so wọ́n ní ká padà sínú tírà yẹn taysirul aziz alhamid sharhu kitab tawhid so àwọn tírà wọ̀nyí wọ́n ní ká lọ wò àbá wọn tí àwọn sọ yìí àbá ń bẹ̀ ní fọ̀síwẹ́wẹ́ raji' fi hadhihi al راجع في هذه الأقسام فتح المجيد شرح كتاب التوحيد أتي تيسير العزيز الحميد شرح كتاب التوحيد أبا رأيتي أنصر يا بامبي نعم نتسواج لوري أو علامة رتاوان بالو نعم آه nínú àwọn àlámàrí tí ọjọ́ sí pé ó kó sí abẹ́ àwọn alámàrí tó hàn táà ní ma fún ẹ̀ ní àwíjàre lórí ẹ̀ òun náà ni wà sọ́rfù ní ìbádàtì ẹjágbé látókè kàṣírkì ìbádàtì kùbúrì min dúnilá àti kàyẹ lánàá wà sọ́rfù ìbádàtì lè gẹ́rìlá bákanáà ká ma ká ma gbé fẹ́lòmí kàdùwà ẹgẹ́ bí ká máa pè nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́ bá wà náàzìrì àti ká máa ṣe lérí fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́ bá waqad nassa annaha min ash-shirk al-akbar sheikhul islam ibn taymiya wọ́n ní sheikhul islam ibn taymiya náà sọ wípé nínú ẹbọ ńláńlá lélẹ̀ ìwà bákan náà wal imam ash-shawkani fi durri nínú ẹbọ wọn tó pè ní ad-durru bákanáà wa sheikhu ishaq ibn abdulrahman wa sheikhu muhammad ibn abdulwahab wa sheikhu suleiman ibn abdullah alu sheikh wa ghayruhum gbogbo àwọn àfáàtà kàyí àwọn náà sọ pé kí ni o nínú àwọn ẹbọn lálá nìkan yíwá alámọ̀rí ẹlẹ́kẹta tó bọ́ sí abẹ́ntọ́ hàn òun náà ni almasailu alma'lumatu min ad-din bi ad àwọn alámọ̀rí ẹ̀sìn tó sí pé ọ̀ràn ẹ̀yẹ ní ká ti mọ̀ yí pé nínú ẹ̀sìn lọ́wà àwọn àlámọ̀rí ẹ̀sìn tó yẹ sí pé èyẹ ti gbọ́dọ̀ mọ̀ yí pé lára ẹ̀sìn lọ́wà irú àwọn àlámọ̀rí báyìí inú àwọn nǹkan tó hàn ní àwọn máa yù sánmá àbí àwọn nǹkan tán pè ní àṣàrọ̀ ìyàrọ̀ ìrọ̀tẹ̀ irú àwọn àlámọ̀rí báyìí ka sọlawatil khams wọ́n ní àpéjúwe irú ẹni àwọn ọ̀run wákàtí márùn wa irú àlámọ̀rí tó hàn nínú ẹ̀sìn ni tó yẹ sí pé a ní ma fún ẹ̀ láwíjàre aláìmọ̀ká lórí ẹ̀ wàzàká ọ̀rọ̀ zàká yíyọ nínú àwọn àlámọ̀rí tó yẹ sí pé ma'lumatun min ad-din bid-darura gbogbo èèyàn ló ti gbọdọ̀ mọ̀ yí pé lára ìsìláàmù ló wà ẹnìkan wọnú ìsìláàmù wọ́n mọ̀ ẹ̀rí pé àlámọ̀rí tó hàn ni ipe lára ẹ̀sìn lọ́wà ìrun wákàtí márùn-ún alámàrí tó hàn ní pé ma'lumatu min ad-din bi darura ni ìta ti mọ̀ ní tó yẹ pé a ti mọ̀ pé lára ẹ̀sìn lọ́wà ni wal ẹgẹ́ bí hajj ṣíṣe wa siyam àwẹ̀ gbígbà wa tahrimil fawahish àti ìṣe àwọn ìwà bàjẹ́ zina ẹgẹ́ walkhamri àtọtí mímu aw ma yusamma bilma'lumi min ad-din bid-darura àbáwọn nǹkan tí wọ́n máa ń pè ní àwọn nǹkan tá àti mọ̀ ìpàlẹ̀ ọwà lára ẹ̀sìn fala udhra biljahli fi hadha an-naw'i wọ́n nírú nkẹ́ báyìí kò sí àwíjẹ́rẹ́ láìmọ̀ká lórí ẹ̀ illa naam àwọn nǹkan tá túgbọ̀rọ̀ kíyèsí lélẹ́yìí gbogbo àwọn ọ̀rọ̀ tá ń wíbọ̀ yìí tá ń sọ wípé a ní mọ fún yẹn ní àwíjẹ́rẹ́ láìmọ̀ká lórí ẹ̀ ẹjá tún dekiní yìí ẹjá tún débi tá a dé ìkún illa hadithu ahadin bil islam àyàfi tá a bá rí pé ẹni tó lóun sáyì mọ̀kan nípa àlámọ̀rí kódà kọjọ́ rí ọ̀rọ̀ tawhidu ni àbójú rí ọ̀rọ̀ àwọn tá a ti ń kábọ̀ al-ma'lumatu al-masailu al-ma'lumatu min ad-din bi-d-darura tá a ní a ti gbọ́dọ̀ ni sàmì tó ẹ̀sẹ̀ gba islam kò tí ì mọ ìfọ́síwẹ́wẹ́ ẹ̀sìn kò tí ì mọ nǹkan tí wọ́n ń pè ní Islam tó bá yẹ pé òun ló sáyì mọ̀kan òun ló sọ pé à òun ni ó ṣe nǹkan kan nínú àwọn àlámọ̀rí áfúnlẹ̀ excuse pé eléyìí ṣẹ̀ṣẹ̀ gbẹ̀sìn ni kètí mẹ̀sìn áfún yẹn ni àwíjàre aláìmọ̀kan lórí ẹ̀ áó man nasha abibadiyatin ba'ida kọ̀ndíṣẹ́ lẹ́ẹ̀kejì ni pé kọ̀ ẹ̀ṣẹ̀ gba Islam àmọ́ ibi tó dàgbà sí badiyatun ba'ida ó dàgbà sí ìlú kan tó jìnà sí ìlú Islam oko tó jìnà sínú gbòòrò tó jìnà síbi àwọn tí àwọn ìlú tó yẹ́ pé àwọn gbòòrò tí alámàrí ẹ̀sìn ti fọ́nká ibẹ̀ lòun ti dàgbà kọ̀dá kan mọ̀ irú ẹni báyìí a fún ní àwíjàre pálá ìmàkani kò tí yẹ báyìí sìn kódà lórí àwọn almasailu zọ̀írọ̀ lórí àwọn alámàrí ẹ̀sìn tó hàn ẹni tó àní máa gbà àwíjàre rẹ̀ lẹ́tọ́ ẹ́pọ́ wà láwùjọ níbi tí ìmọ̀ nǹkan ẹ ti fọ́nká ibi tí gbogbo èèyàn ti ibi tó yẹ pé ghalibu nas ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ pé nǹkan ìyá rẹ̀ sí lọ́wà bí 90% 95% àwùjọ gbà wọ́n mọ̀ ìpá rẹ̀ sí lọ́wà kí wọ́n wá lọ́ọ̀mọ̀ à nígbà lọ́wọ́ ti ẹ̀ o ń gbé láwùjọ àwọn tó yẹ pé ìmọ̀ fọ́nká láàrin wọn àlámọ̀rí ẹ̀sìn ó fọ́nká láàrin wọn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ gọ̀ọ̀rọ̀ wọn ló mọ̀ nípa kíní ìwá ló mọ̀ à nígbà àmì pọ́ ẹ̀sẹ̀ gba ìsìláàmù ni tó yẹ pé òun sì ń gba ìsìláàmù ni a lè gbà yẹ bi bí àwíjàre lọ́dọ̀ rẹ̀ abẹ́ tó yẹ pé oko tó jìnà sí gboro ìlú tó jìnà sí ibi tí àgbọ́yé ìsìláàmù wà lóhun ti dàgbà wọ́n nírú àwọn báyìí kí a kíyèsí àwọn nǹkan wọ̀nyí kó tó rí pàmà gbẹ́dàjọ́ léèyàn lórí akọ èèyàn ń sọ̀rọ̀ náà àbírò èèyàn tó kó sí nǹkan yẹn akọ yíyẹ̀wò dáadáa náà ṣé ṣe ń tọ́ ẹ̀sẹ̀ gba ìsìláàmù tí ẹni tó yẹ pé ibi tó dàgbà sí gan ojú dúdú mẹ́ ojú dúdú mẹ́ pátápátá gan so irú àwọn èèyàn báyìí a mọ̀ fún wọn láwíjẹ́ rẹ̀ láìmọ̀kan wọ́n ní fayúrì zaruli adam ilbala irú àwọn báyìí a fún wọn láìmọ̀kan a fún wọn ní àwíjẹ́ aláìmọ̀kan li adam ilbala nítorí wípé iṣẹ́ òdọ́dọ̀ wọn àlàyé ẹ̀sìn òdọ́dọ̀ wọn wa adam ilimkaniyati min at-ta'allum bákan kò rọrùn fún wọn láti kẹ́kọ̀ọ́ ibi tó wọ́n wà ibi tó yẹ pé kódà kan fẹ́ kẹ́kọ̀ọ́ gan wọn lè rẹ́kọ̀ọ́kọ́ ń bẹ̀ ni ojú wọ́n sì dúdú wọn àmọ́ ipé bìkan bẹ́ẹ̀bìkan wọn àmọ́ ipé ìgboro kan bẹ́ẹ̀bìkan táwọn ti lè lọ sékéré o táwọn ti lè lọ wádìí ẹ̀sìn àwọn rò pé gbogbo tí ẹ̀sìn sọ kọ̀kọ́ kọ̀kọ́já táwọn gbọ́ èèyàn nínú oko ibi tán wà wọ́n nírò àwọn èèyàn báyìí wọ́n lá wọn láwíjàre láàlì mujarradil kìí ṣe pé nítorí pé kàjá láìmàkà láfi fún wọn láìwíjáre àmọ́ nítorí pé a rí wípé iṣẹ́ òdọ́dọ̀ wọn bákan náà a rí wípé kò rọrùn fún wọn láti kẹ́kọ̀ọ́ níbi tí wọ́n dàgbà sí so nítorí ẹ̀ láfi wò pé àà àwọn nǹkan tó lè gbé àìmàkà kúrò fún yín àwọn nǹkan wọ̀nyẹn ó bọ́ fún yín àwọn nǹkan tí ó lè wà pẹ̀lú yín táfi sọ pé ẹ̀ kí ń ṣe ẹni aláìmàkan ó ti bọ́ fún yín kìí ṣe ẹni tó ẹ́sí pé ó wà ní gbòòrò ibi tó rọrùn fún láti kẹ́kọ̀ọ́ òun ló jókòó tẹ́tẹ́ rẹ̀ òun lẹ́hún ṣe bí gbapẹ́ sí ọ̀kan òun so wọ́n lélẹ̀ báyìí in tó fàtà fi fún wọn láwí jàre aláìmọ̀kan ni ẹ̀ kìí pé báyà àìmọ̀kan nìkan tí kìí bá ṣe pé a rí àwọn nǹkan tí a rí pé ó lè jẹ́ in tí ó lè sọ wọ́n di aláìmọ̀kan lára wọn wọ́n ní fa innal jahla ma'a imkaniyati at-ta'allumi laysa 'udhran fi hadhihi al wọ́n ní lórí àwọn alámàrí tá wọ́n ní kí yàn sọ pálá ìmọ̀ká lòun tó ti pó rọrùn fún láti kẹ́kọ̀ọ́ wọ́n ní kìí sẹ̀skízi o kí yàn sọ pálá ìmọ̀ká lòun kásì rí pé rú ẹni báyìí ọ ti ń se sí wọ́n ti ń kọ́ ìmẹ̀sìn tó ti ń kọ́ ní kéwú láti gbẹ́sìn yé òun ló jòkó tí ò lọ wọ́n ní rẹ̀mẹ́ tó bá wọ́n sọ mélòó èèyàn lọ́jọ́ yọ́ni ẹ̀dọ́gẹ́ àwọn ìrìnlẹ̀ jàrí àwọn sàlámà lékùnù ọwọ́ aláìmàkaní ọ́ aláìmàkaní ẹniyẹn àbónífẹ́ẹnú àbálágídí ọkàn ṣe bá rí sí yìí so àwọn ilé ìbáyìí ẹ̀rẹ́ ló míì yọ́ mọ̀ sí gbígbà pé gbígbà pé kò tiẹ̀ sí tọ́kàn nípa ẹ̀sìn gbígbà pé yìí lọ́wọ́ bá lẹ́sìn èmi ò fẹ́ wà láti èmi ò wàláì bẹ́ẹ̀ ò máa àti lóbìnrin pé yọ́kàn máa ayé pọ́ lọ́wọ́ bá so ibá nísìn yìí yóò ma gba kódà ó lè jẹ́ pé ládùgbò ẹlòmíì kódà ó lè jẹ́ pé lẹ́gbẹ̀ẹ́ yàrá rẹ̀ báyìí ni mọ́sálásí wà tí wọ́n ti ń ṣe wá sí gbogbo wà etí kọ̀kan mí ní ọmọ kọ sí ẹ̀dàkùn sáláì mọ̀kan nínú ìyẹ̀bá náà àà onífẹ̀ẹ́nú nìyẹn alágídí ọkàn nìyẹn èsú jòkó tí nìyẹn kò fẹ́ gbọ́ fún máa so ibà ìrìsìn yìí abẹ́ tó ń gbé ibi tó dàgbà sí kò tí ẹ rọrùn fún kò tí ẹ sẹ́ntọ́ àwọn èèyàn tí ẹ gbé dáwà débẹ̀ rí gan abẹ́ mọ̀ pé ń bẹ ni kódà ní Kwara state yìí ní Kwara sá àbílẹ̀ kọ̀ọ̀kan ní tiẹ̀ ń débẹ̀ ọwọ́ bí ẹ̀kọ̀ọ̀kan yẹn ọwọ́ tó gbọ́ òun náà ojú tí ẹ dúdú gan abọ́ ẹ̀ṣẹ̀ gba Islam lórí àwọn almasailu zọ̀írọ̀ áfúnlẹ̀ skis aláìmọ̀ká lórí ẹ̀ pé eléyìí dédé tó débà dédé àlàyé ẹ̀sìn tó débà ó ń ṣe eléyìí tí ó mọ̀ ní kò ṣe kò mọ̀ pé lára ẹ̀sìn ni ẹni pé iṣẹ́ òdodo rẹ̀ kò mọ̀ pé ó wà lára ẹ̀sìn ni òfi ṣe àbí pé mọ̀ pé kò dá wọ́n ní wàyárọ̀ ahlul ilm wọ́n láwọn onímímọ̀ wọ́n rí wípé annamashtahara min masailil furu' wa ghayriha من شعائر الإسلام مما مما يشترك فيه غالب الناس لا تقبل فيه دعوى الجهل وفي ذلك يقول السيوطي رحمه الله wọ́n ní àwọn olùmọ̀ wọ́n rí wípé gbogbo ohun tó bá gbajúmọ̀ anamashitahara min masaili furu ẹ̀ gbogbo àwọn tó bá gbajúmọ̀ tó gbajúmọ̀ nínú àwọn alámọ̀rí furu ẹ̀ àwọn alámọ̀rí furu ẹ̀ ni àwọn tí ò kí ń sọ̀rọ̀ àkídà àwọn ọ̀rọ̀ bá ṣe kírun bá ṣe gbàwẹ̀ bá ṣe sàlùwàlá báyìí ṣe tàyà mú tó ẹbí kìí ṣe nípa àwọn àdìsọ́kàn wọ́n ní gbogbo tó bá hàn bẹ́ẹ̀ wa ghayriha àtàwọn tó bá tún yàtọ̀ fí àwọn masailul furu' min shara'il islam nínú àwọn òfin islam tó bá hàn mimma yashtariku fihi ghalibun nas tó yẹ pé àwọn percentage àwọn èèyàn tí wọ́n mọ̀ percentage tó pọ̀ ni ẹ́ tó yẹ sí pé iye òǹkà àwọn èèyàn tí wọ́n gbọ́ àgbọ́yé rẹ̀ tí wọ́n ma yíò nǹkan tó pọ̀ ni wọ́n ni la tuqbalu fihi da'wal jahal wọ́n ni a ní gba ìpàpè mara láìmàkà lórí àwọn àlámọ̀rí wà fi dhalika yaqulu Suyuti rahimahullah wọ́n ni níbi eléyìí báyìí níbi orí ọ̀rọ̀ yìí ni alimamu Suyuti na fi ń sọ̀rọ̀ kọ́nà bá kọ́ kẹ́ wọn alimamu Suyuti ta sọ yìí jàbátá àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ní kéfèrí ni wallahi alimamu suyuti o ni àbá yìí kó ti tẹ́sí rahimahullahu fún yìí o walimamu suyuti hakikotan sufi ni wọ́n tótọ́ alimamu suyuti sufi ni wọ́n a máa gbàfà nínú ìmọ̀ hadithu láyé pípé yẹn máa ma hadithu tí oríyàn bẹ fà ya hafizu ni wọ́n wọ́n pè ní alhafizu suyuti agbàfà ni wọ́n nínú mọ̀ hadith subhanallah tó jẹ́ sí wípé reference ni wọ́n tẹ́bàbẹ́ sọ̀rọ̀ nípa pé hadith kan lálàáfíà kọ̀ lálàáfíà hadith yìí bó ló ṣe rí ẹ máa rìfà sí wọn pé jọjmẹ́ntì àlìmọ́mù Suyuti lórí hadith yìí lélẹ́yìn kẹ́lẹ̀ bá wọn pé authority ni wọ́n sá bẹ́ẹ̀ so nítorí pé inú àwọn olùmọ́láńlá ni àfà yìí wà kò wá sí ẹnìkan láyé kò sí ẹnìkan tí ó gba ojú ọ̀nà mà tí ò ní pàtàkì àfá yìí yíò túmọ̀ sí pé tàbá rí bí tàbí sàìsẹ́ ká mọ́ sọ pé àà ah, alìmọ́mù Suyuti sàìsẹ́ bí báyìí ẹmọ́ta ìlàṣìṣẹ́ wọn èyẹ́ sàìsẹ́ kọ̀tọ́ kà sí wípé kò lóore lára rárá kò yí báyìí nísìnyí gbogbo àwọn àyí ma wa Sheikh Al-Albani wọ́n mọ́ bà jálà wọn Sheikh Al-Albani wọ́n mọ́ ń sàpẹ́lé fàfà yìí Sheikh Salih Uthaymin sheikh bombaz sheikh fauzan sheikh muhammad bin abdul wahab gbogbo àwọn àyíma wa àwọn àgbàfà wa na ma ń ṣe àpẹẹlẹ ńláńlá fún àgbàfà yìí torí pé àwọn wọ̀nyí ṣe khidma wọ́n ṣe bọ̀ yìí fẹ́sìn ọlọ́run ba ọ̀nà wọn nígbà ṣe bọ̀ yìí ọ̀nà yìí pé àwọn ọ̀nà tẹ́sí ń gbà dọ́dọ̀ wa wọ́n gbìyànjú láti bá mójútó tí ẹ̀sìn òfin ní dàrú máa lọ́wọ́ tí a fi ní ma in tí èsẹ́sìn tọ́wálátọ̀dà nábì tá a fi ní ma rò pálátọ̀dà nábì ló ti wá nítorí pé tí a bá ti ma hadisu da'if hadis tó lẹ sí hadisu maudu'i tó parọ́ ìmẹ́ annabi táà mẹ́ àtọ́rẹ̀ sí sahih tó ẹgbẹ́ gbogbo kọ́lá rasulullah sallallahu alaihi wasallam láàfin sẹ́sìn wallahi ẹ̀sìn ó ti dàrú ti pẹ́ o àti ń tánẹ́bì ṣe àti tí ó ṣe kọ́lá rasulullah wọ́n hadisi kan lè bàbá yín ẹ̀rọ hadisi kan láyífù ìkan láyífù ìkan mẹ́ta hún lè bàbá <laughs> adéwálé anábíwá Muhammad sallallahu alaihi wasallam nabi mu adéwálé anábí jọwọ́ bá àbàdàn náà àbọ́dọ̀wọ́ bá lẹ yóò bá ti fi ń jẹ́ adéwálé ẹ̀yọ ọmọ tí ma adéwálé ọmọ ọba nù ẹni tó lè jọba ọba aládé ẹ́ kí a tó máa pànábì ládéwálé adéwálé anábíwá Muhammad àwọn ẹni sallallahu alaihi wasallam anábí àtójẹ tó ta àmọ́ anabi tó jẹ́ tó tà báyọ̀ wá ṣe súnà nẹ́bì ìgbà lọ́wọ́ sọ pé àyẹ́bí súnà ni anẹ́bì súnà yíò sọ rẹ̀ àmọ́ anẹ́bì tó jẹ́ tó tà kí ẹ máa wòye sọ́rọ̀ tí bá ń sọfá èmi ò mọ̀ báyẹ̀ wọ̀nyí ò tí ẹgbà pálìkì yá ma ń bẹ ni níbi àwọn ọ̀wà táwọn èèyàn ń wù láwùjọ wáyé so wọ́n mọ̀ fópa nẹ́bì parọ́ ẹ̀ẹ́dẹ́ ànábì ló ṣe náà ànábì náà ni wọ́n yẹ gẹ̀ẹ́rẹ́nu sí báyẹn ànábì ló yẹ gẹ̀ẹ́rẹ́nu sí báyẹn ọlọ́run wa o wọ́n ní afáwa àgbàfà yìí alimamu Suyuti ẹ̀ lè láyé ẹ̀ lè láyé mo fi àti àwọn ọmọ ìyá rẹ̀ ní Egypt tó ti gbé àkídà burúkú ìwá yípa ẹ̀rọ alùsúnnà kan ọ́dá ẹni kẹ́kà fún wa alùsúnnà wo ló sọ wípé ni so ibá ní sí yìí ọ wà lára ìbéèrè tí wọ́n bí Sheikh Yahya Hajuri lórí kéjẹ́ ìsìtàn plé subhanallah ẹgbọ́n kan tí Sheikh Yahya Hajuri sọ àgbàfà àti mo ní wọ́n lọ sí mọ̀tẹ́mọ̀rù ní Riyadh láìpẹ́ náà ó wà nínú àwọn ìbéèrè tán bí wọ́n tán fi ní ọkùnrin ẹ jìnà sí kọ̀rìjì ní kọ̀bíl èyàn bú pátápátá gbà ní kèéṣèyàn tí kèéṣèyàn rí ẹ jìnà sí kò sóore lára rẹ̀ kọ̀rìjì ní kí a máa sọ pé Alimamu Suyuti kí ẹ ní káfìrí ni tọ́ pé ẹ̀lẹ́m àbí ustaz èyàn kà tíra kan súnà tó ti rahimahullah kọ́lọ̀kọ́ bá kẹ́ so wọ́n ní yakulu Suyuti rahimahullah alimamu Suyuti sọ wípé kullu man jahila tahrima shay'in mimma yashtariku fihi ghalibun nas gbogbo ẹnikẹ́ni tó bá sáyì mọ̀kan nípa nkankan tó jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kópa níbi ìnímọ̀ nípa rẹ̀ òun wá lóhun àyàfi tá bá rí pé kí ni o ẹni tó ẹ̀sẹ̀ gba islam ni aw nasha'a bi badiyatin ba'idatin 'anil 'ulama àbí ó dàgbà sílùú kan tó jìnà sáwọn àfà ó dàgbà sílùú kan tó jìnà sí kí ni o àwọn àfà tó yẹ pé kò mọ̀ nípa ẹ̀sìn wa yakhfa fiha mithlu dhalika ìlú tó yẹ pé ibi tó dàgbà sí irú àwọn àlámọ̀rí yẹn lè pamọ́ sí wọn bẹ́ẹ̀ tí wọ́n ní mọ̀ nírú àwọn ìlú yẹn wọ́n tó wáyé pé irú èèyàn báyìí ni àṣẹ́gbẹ́ká tó gbé ìdájọ́ léyàn lórí àkọ́kọ́ worú ẹ̀yẹ̀ yẹn náà ṣéjẹ́ sàárò oko ibo ní ń gbé tó gẹ́ gbé lè gba Islam bákan náà irú àlámọ̀rí wo ló sí kíni ló sáyì màkà lórí ẹ̀ kò yí bá ní sí mú gbólé láwò jẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ kìí ṣe pé ìwọ́kàn wá bọ́ta ọkà ọmọ ẹ̀ ti di kèfèrí ti dà ló ti di kèfèrí náà ó ti di kèfèrí èmi ò ṣe kíní èmi ò tayé

ok tọ́ ọ̀dá ọba tó ní pèsè champion gan wọ́n lè tún ṣe local champion kò yí báyìí sí o tí ẹ̀ ní champion níbi kankan so ilé ìbáyìí ọ̀rọ̀ tí ó kàn ìgbàgbé yẹn kan waste time ara rẹ̀ tí ń jẹnu ara ẹ̀yà ni so àmọ́ta bá débẹ̀ àkàn láti máa yán nítorí àwọn ọmọ tí wọ́n ń gbàtànjẹ pẹ̀lú èyí tó ń gbàtànjẹ yìí sẹ́mọ̀ yóò kàn dé yóò kàn bẹ̀rẹ̀ sí ma sọ̀rọ̀ yóò dẹ̀ ma rọ́bíṣì yóò dẹ̀ ma dàmànù yóò dẹ̀ ma yàgbẹ́ sí ma àwọn aláìmọ̀kan tó ẹgbẹ́ ìlàkà ìwọ̀n náà dọ́gba pẹ̀lú ti ẹ̀nà àwọn àrùpọ̀rọ̀ ní sọ bẹ́ẹ̀ ni rọmọ rọ̀ṣídì ẹ̀nà so ibà ní so the same thing ni onókan kan lọ àwọn àfáà onókan ma yókan àwọn fìbìlà àwọn ọ̀rọ̀ tó pé wallahi alazim táwọn àfáà súnà bá gbọ́ orí wọ́n dẹ̀rẹ̀ fẹ́ lè tàlẹ́ntọ́ sọ pé sọ̀rọ̀ yẹn jahil wallahi ìbáwọn afáṣe ma ń sọ ní pé jahil jahil aláìmọ̀kan ni jahil khabith èyàn bú ni takfiri khariji wallahi ìbáṣe ma ń sọ̀rọ̀ ẹniyẹ inṣáàlá tàbánpadà ń lọ tàbánpadà ń sọ̀rọ̀ lọ tàbánpadà ń sọ̀rọ̀ lọ tàbán ti tàwọn masá ìlú mi ma padà plé ọ̀rọ̀ sheikh tí mo sọ sọ̀rọ̀ recently lórí èyí kò bá ṣe àwọn alkọ́ọ̀bù tán fún nìyẹn àwọn alàjẹ́ tí fún Mr. Jabata nìyẹn náà wọ́n ní ẹni tó bá rí báyìí wọ́n ní tó yẹ pé ìlú tó ti dàgbà ìlú kan tó jìnà sáwọn àfáà ni wa yakhfa fiha mithlu dhalika tó yẹ pé àwọn alámàrí ìmọ̀ ń pamọ́ sí wọn nílùú náà ka olè jíjà walkhamr àtọ́tí mímu walkalami fi sọ́lá àbí ká máa sọ̀rọ̀ lórí irun walakli fi sọ́ùn àbí ká máa jẹun nínú àwẹ̀ wakọ́tlì man shahida ala ghayrihi birtikabi jarimati jarimati alqatli faqutila àbí ká pa èyàn tó jẹ́ sí pé wọ́n jẹ́rìí àwọn ẹlẹ́rìí jẹ́rìí wípé ó pààyàn káwà parú èyàn bẹ́ẹ̀ di kò mọ̀ pé irú àwọn alámọ̀rí yóò lìdí sí irú nǹkan báyìí fàyíza rọ́jà àṣáhìdú an wọ́n ní ẹni tó jẹ́ ìdílé èyàn lórí tó bá ti sẹ́ kó ń bí ẹ̀rí tó jẹ́ wàkọ́lá máa ṣáhìdì al ọ wá sọ pẹ̀lú ẹlẹ́rìí mi pé ta'ammadna al a máa mọ̀ parọ́ mọ́ ní o wàlàm náàlàm annahu ay almashhudu alayhi a mọ̀ wípé ẹni tá jẹ́ lérí ẹ yuqtalu bi shahadatina kí wọ́n pa pẹ̀lú ta sọ yìí a mọ̀ kí wọ́n pa àwákà pa a mọ̀mọ̀ parọ́ mọ́ ni sẹ̀gbẹ́gbà mi bíkẹ́ yẹn pé ikáwọn èèyàn bí àwọn èèyàn mí àwọn èèyàn kan kẹ́kàn lọ hun rọ́ kan lọ hun mẹ́yàn kan pé a kódà ó ti pa lágbájá sóko káwọn àwọn tó wá bẹ́ jẹ́ lẹ́rí ẹ̀ kan wá kóra wọn jọ pé gbogbo wa á sọ kọ́pá yẹn ni sẹ̀mọ̀ pé tó má ti sọ kọ́pá yẹn tó sì jẹ́rìí tán jẹ́rìí tá sì kárọ mọ́ wọn lọ́wọ́ rí tá kágbàjáwà á ṣe kí ni á gbédájú apààyàn lẹ́ni ẹ lórí apá nígbàtọ́ wáyé ẹni wọ́n sẹ́ pé à irọ́ ọmọ pé àwọn ọmọ pé àwọ́mọ̀ parọ́ mọ́ ni àwọn ọmọ pé irú ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa ni wọ́n dúró لأن ذلك لا يخفى على عوام الناس wọ́n ní torí pẹ̀lú àwọn nǹkan yìí kò pamọ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ kò pamọ́ tàbáwárí èèyàn kan tó yẹ sí pé ibi tó ń gbé ibi tó ti pamọ́ ni tí mọ̀ rẹ̀ pamọ́ ni ibi tó dàgbà sí ibi tó pé ìmọ̀ nípa nǹkan yìí ó pamọ́ zainuddin ibn rajab alhambali wọ́n ní al'imamu zainuddin ibn rajab alhambali àwọn náà sọ eléyìí báyìí tí mọ̀ káyí tí a bá lọ wo tírà al'ashibahu wa nadha'iru lil imam siyuti الأشباء والنظائر للإمام السيوطي أبرا إمبا قالوا بيج 220 تبالو طبع طبعة دار أحياء طبع طبعة دار أحياء الكتب العربية بالقاهرة بيا إحياء نفقه قالوا طبعة دار طبعة دار إحياء الكتب العربية بالقاهرة تبا يبقى طبع إلى بني لو سو قالوا بيج 220 نعم nítorí àsìkò àti àwọn nǹkan míì wọ́n ní sọ wípé wọ́n ní wàyàkúrù ìmáàmù Zainuddin ibn Rajab al-Hanbali idha zana man nasha'a fi dari islam ibn Rajab al-Hanbali sọ wípé ẹni tó dàgbà sínú ìlú islam tó bá ṣe zina bayna al-muslimin ẹni tí ń gbé láàrin àwọn mùsùlùmí ó dàgbà sínú islam ó dàgbà sí ìlú islam ó tún wá ń gbé láàrin àwọn mùsùlùmí tó bá ṣe zina wà dáa al bí tahrimi zina tó wá ní eh, àwọn ọmọ pé zina jẹ́ wọ ohun ọmọ pé zina ọ̀dá lam yuqbal qawluhu a ní gbagbónú rẹ̀ yẹ wọlé lè anna zọ́ìrọ̀ alhal yukadhibuhu wọ́n nítorí wípé in tó hàn nínú ṣe sí ìlú yẹn àti ṣe sí ibi tó dàgbà sí yẹn ó jẹ́ kó gbà pé so wọ́n nítorí pé

ìbọn wá jáde sírísì fóònù ẹ̀mọ̀ pé àwọn ọlọ́pọ̀ wọ́n fẹ́ sí àríyẹ lù ó lù tí ẹ̀fẹ́ ta so nítorí pé zahirul hal yukadhibuhu in tó hàn nínú ṣe sí ìlú ayé ibi tó wà yẹn ó jí kọ́ ẹkú kúrọ ni wa in kana al-aslu adamu ilmihi bidhalika wọ́n ni wọ́n ní kò bá ti ẹ̀wà jẹ́ sí pé ìpìlẹ̀ ní pé kò nímọ̀ nípa nǹkan yìí so ibá ní sí yìí so ilé ìbáyìí à nígbà wọlé lọ́wọ́ ẹ̀ wọ́n ní ilé ìbáyìí kálọ̀ wọnú tíra alqawaidu fi madhabi imam ahmad libni rajab alqawaidu fi madhabi imam ahmad libni rajab kálọ̀ wọ page 323 tabalọ̀ wọ tọ́bátù daril fikri di beirut abá yìí bẹ́ẹ̀ eléyìí báyìí nínú àwọn alámẹ̀rí tó hàn nìyẹn ẹ jẹ́ kí asáré lọ́bí àwọn alámẹ̀rí tó pamọ́ ma yandariju tahta al-masail al-khafiyya àwọn nǹkan tó kó sí àwọn abẹ́ alámẹ̀rí tó pamọ́ àbí àwọn alámẹ̀rí tó pamọ́ tó yẹ́ pé a mọ̀ fún yẹn ní al-udhr lórí ẹ̀ wọ́n ni amma al-masail al-khafiyyatu allati la budda min iqamati hujjati wal-bayan والتفهيم ويندرج تحتها أمور أمور منها wọ́n ní ẹ̀rí àwọn àlámọ̀rí tó pamọ́ التي التي لا بد فيها من إقامة الحجة ilé tó yẹ pé a gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ ṣàlàyé fún yẹn náà a gbọ́dọ̀ fi ẹ̀rí hàn síwájú ká tó gbé ìdájọ́ lé lórí tó yẹ pé ọ̀ràn yẹn ni ká fẹ̀rí hàn yẹn lé lórí síwájú ká tó gbé ìdájọ́ lé lórí ká sì ṣàlàyé fún wọ́n ní àwọn eléyìí báyìí ó kó sábẹ́ rẹ̀ àwọn àlámọ̀rí tó pọ̀ nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ masáìlú asma'i wa sifat ẹ̀rí pé tàwíhìdù mẹ́ta ni wọ́n ka tàwíhìdù méjì sínú àwọn almasáìlú zọ́írọ̀ tàwíhìdù rububiyya àti tàwíhìdù olùhíyà nínú àwọn masáìlú zọ́írọ̀ lọ́wà ṣùgbọ́n tàwíhìdù asma wa sifat nínú àwọn masáìlú kọfíyà lọ́wà ló fi jẹ́ pé agbọ́dọ̀ gbọ́ kíní yé dada nínú àwọn alámẹ̀rí tó pamọ́ tó jẹ́ sí pé ẹ kọ́kọ́ ṣe ìkọ́mọ́tò hujja lórí ẹ sàlàyé fún síwájú kẹ tó gbé lórí òun náà ni kíni

wọ́n wá fi hadha yaqulu al-imam shafi'i wọ́n ní lórí ọ̀rọ̀ yìí orí ọ̀rọ̀ al-asma wa sifati pọ́ pamá yìí o ni imam shafi'i ti ń sọ̀rọ̀ o náà sọ̀rọ̀ lé lórí nínú tíra wọn ẹnìkankan ò dá padà ẹnìkankan ò takò wàmán khalafa ba'da thubuti al-hujjati alayhi ẹni tó bá wá lè takò àwọn orúkọ àti ìròyìn Ọlọ́run Ọba lẹ́yìn tí ó rinlẹ̀ wípé ẹ̀rí ti dọ́dọ̀ rẹ̀ tẹ́ẹ̀ ti fẹ̀rí hàn wọ́n ni wàmán khalafa ba'da ba'da thubuti al-hujjati alayhi faqad kafara ẹni tó bá ti dọ́dọ̀ a jẹ́ sí pé man khalafa qabla thubuti al-hujjati alayhi la yakfur ẹni tó bá yapa rẹ̀ síwájú kátórí kíwájú kẹ́rì tó dọ̀dọ̀ rẹ̀ kò di kèfèrí torí pé ń tọ́pa mọ́ ni wọ́n ni wa amma àṣímọ̀tí ẹ̀nkájú ni wa amma qabla qiyamil hujjati Imam Shafi'i ni àmọ́ síwájú kátó gbé hujja dìde fún yàn kátó fẹ̀rí hàn fa innahu yu'dharu bil jahal á fún láwíjà rí pé ó sáìmọ̀ kan nípa rẹ̀ ni lè anna ilma dhalika la yudrak bil aqli wọ́n ni torí pé ìmọ̀ nípa nǹkan báyìí làákàyè ò lè gbé àkímọ̀ pẹ̀lú làákàyè ọlọ́kọ́ ni kò yẹ báyìí nísìn so tabari èèyàn kan tó wáyé pé ó bá kó sírò àwọn àlámọ̀rí síwájú kí a tó rí síwájú kí wọ́n tó ṣe ìkọmọ́tì lójà fún àmẹ́nìkan tó ṣe ìkọmọ́tì lójà fún àgbà ibẹ́ kọ̀ gbọ́yé ni àgbà wàlá wàlá rawuyyati wàlá rawuyyati wal fikri nǹkan tí yóò kí ń mọ̀ pẹ̀lú ròrí ni nǹkan tí a kí ń mọ̀ pẹ̀lú pé èyàn wà ròrí kan ni wọ́n ni fàtàbàtà nam fanúsbìtù áàdìhì sífàt wà náà fi àìnhù àtàṣbí kàmá fáhù àìnàfsìhì wọ́n ni fanúsbìtù áàdìhì sífàt a wá fi àwọn ìròyìn rinlẹ̀ fọ́lọ́wọ́n ba wà náà ń fi àìnhù a wá gbé kú fọ́lọ́wọ́n ba bákan náà àtẹ̀ṣbíhà ìfi ìfi ọlọ́wọ́n ba jọ ẹ̀dá a fi àwọn ìròyìn tọ́lọ́wọ́n ba lékẹ́lá fi ròyìn ara rẹ̀ a fi ròyìn lẹ̀ fọ́lọ́wọ́n ba at the same time a tún wá máa gbé kú fọ́lọ́wọ́n ba pé ìfi ọlọ́wọ́n ba ju èèyàn ìtumọ̀ ní pé tá a bá fi ròyìn lẹ̀ fọ́lọ́wọ́n ba pé ọba ti ń rí ni bá àti ń fìrò yẹn rinlẹ̀ láti máa gbé kú a má rí o ọjọ́ tàwọn ẹ̀dá àwọn ẹ̀dá náà a rí áàfìrinlẹ̀ fọ́lọ́wọ́ bá lójú ọ̀nà wípé à ń ṣe yàtọ̀ láàrin tọ́lọ́wọ́ bá ti tẹ̀dá a ń gbé ọlọ́wọ́ bá a ń gbé kú bá ìfi ojú ọlọ́wọ́ bá jojú ẹ̀dá ẹnìkan sọ ka oju wa lai lai kò

ọlọ́wọ́ bá máa ń sọ̀kalẹ̀ kéése bí irú sọ̀kalẹ̀ tiwa ọlọ́wọ́ bá máa ń ṣe mà kéése bí irú ṣe mà tiwa kò yí báyìí nísìnyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn asifatul fi'liya àti àwọn asifatul dhatiya bákan náà àwọn asifatul la fẹ́ sàlàyé ní báyìí náà nítorí àsìkò wọ́n nírú àwọn nǹkan báyìí imamu imamu الإمام الشافعي وانصر الله وأني وننفي عنه التشبيه كما نفاه عن نفسه فقال قال الله بارك الله ليس كمثله شيء Ọlọ́run ní kò sí ẹnìkan kan tó dàbí Ọlọ́run Ọba kò sí ẹnìkan kan tí ìròyìn ẹ̀ jọ títọ́ Ọlọ́run Ọba eléwà nínú Suratu Shura ayẹ̀lẹ́ kọkànlá ọ̀rọ̀ tí mo sọ yìí àbà nínú tíra Al-Imam Al-Imam Dhahabi gbé ọ̀rọ̀ yìí wá nínú tíra wọ́n tán pè ní al-Uluw للعلي الغفار العلو للعلي الغفار tabalowo page 177 bákaná ibn al-qayyim àwọn náà gbé wá fi ijtima il-jiyush wọ́n gbé wá fi ijtima il-jiyush ní page 59 ibn hajar náà gbé wá nínú fath yàní pé fath hulbari tó mi ṣarhu sahih al-bukhari àwọn náà gbé wá níbi mujalladu ẹlẹ́kẹtàlá page 407 Ah, wọ́n ni wà minel mufid annadhkura annasifat wọ́n ni tó sànfàní oníbẹ́ kásọ fún wáyé pé àwọn ìròyìn alẹ́tì tandariju tahta al-masail al-khafiyyati hiya sifatu allati waqa'a fiha an-niza' wọ́n ní kìí ṣe gbogbo ìròyìn lọ́kó sí abẹ́ àwọn ọ̀rọ̀ tó pamọ́ o wọ́n ní àwọn ìròyìn tán kó sí abẹ́ àwọn àlámọ̀rí tó pamọ́ tó nìdí ká ṣe kọ́mọ̀tò hujja léyẹ̀ lórí síwájú ká tó gbèdàjọ́ lé lórí òun náà ni àwọn ìròyìn tó yẹ pé ìfàǹfà ṣẹlẹ̀ lórí ẹ̀ ẹnu òkò lórí àwọn ọ̀rọ̀ yìí náà ìfàfàṣẹlẹ̀ lórí ẹ̀ bayna ahli sunnati wa ghayrihim ìfàfàṣẹlẹ̀ lórí ẹ̀ láàrin àwọn alùsúnnà àtàwọn míì àwọn alùsúnnà fi rinlẹ̀ àwọn míì tí sàlùsúnnà láwọn òfin rinlẹ̀ àwọn ọ̀rọ̀ yìí kan bẹ tó ẹ́ pé kò sí ìfàfà ń bẹ ẹ wò nísìn but àwọn súnfí náà gbàgbọ́ náà bá ń gbọ́ àbí wọn gbàgbọ́ náà bá ń gbọ́ ni kò yí báyìí nísìn kọwàríjì náà gbà ọlọ́wọ́n bá ń rí àwọn náà gbà àbí wọn gbà ọlọ́wọ́n bá nímà àwọn náà gbà àbí wọn gbà gbogbo rú àwọn ìròyìn báyìí tó yẹ sí pé ẹnu kò lórí ẹ̀ èyàn kan gbọ́dọ̀ sọ pé kọ́wà sọ pé kọ́wà sọ pé ọlọ́wọ́n bò kí ń gbọ́ àbọ́lọ́wọ́n bò kí ń rí àbọ́lọ́wọ́n bò nímà irú èyàn báyìí irú àwọn masáìlù báyìí irú àwọn ìròyìn báyìí nínú àwọn ọ̀rọ̀ tó hàn lọ́wà torí pé kò sí yapa lórí ẹ̀ bẹ̀tà àwọn ọ̀rọ̀ ìká mẹ́tọ́ pé ìfàǹfà ń bẹ lórí ẹ̀ alùsúnnà fi rinlẹ̀ àwọn míì tí èsì alùsúnnà àwọn òfin rinlẹ̀ irú ẹ̀ ni kal istiwa ìpọ́lọ́wọ́ bá lókè ni pẹ̀lú àwọn àdílà tó wà nínú al-Qur'an ẹ̀rí nínú al-Qur'an àti ẹ̀rí

wọ́n a máa wòkè ìwọ̀n wà tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ sí wa ta bá bùkátọ̀ lọ́wọ́ bá ibi tẹ́mi wọ́n kọ́ lọ òkè ni àìbẹ́ ẹ̀kọ́ ni kódà àdámọ́ mẹ́ẹ̀dé ènìyàn gbà wọlé pé òkè lọ́wọ́ bá wà but ọ̀rọ̀ yìí alámọ̀rí yìí alámọ̀rí kan tó yẹ pé ẹnu kò lórí ẹ̀ ìyapa ń bẹ láàrin àwọn alùsúnnà àtàwọn míì tó yàtọ̀ sí alùsúnnà lórí ẹ̀ wọ́n nírú sí abẹ́ almasailul khafiyya tó jẹ́ sí pé ká tó lè gbédàjọ́ léyàn lórí ẹ̀ àkọ́kọ́ sàlàyé fún náà onímọ̀mù sáfihàn sọ pé àkọ́kọ́ fún ní kọmọ́tò ìhújà náà àbẹ́ ni síwájú ká tó lè gbédàjọ́ léyàn lórí lórí ẹ̀ wọ́n ní ẹgẹ́ bí wàlẹ̀lú ẹgẹ́ bí sífàtùlẹ̀lú pọ́lọ̀wọ̀bà lékẹ́láwà mi tó ga bákan náà wà rú ìyàtì ìròyìn wípé ọlọ́wọ̀bà ọba àárí lọ́jọ́ gbédàl kìyàmà wọ́n ní inú àwọn ìròyìn tó pamọ́ lọ́wà wọ́n ní bí kìláàfi sífàtì lẹ́tì ìyàmì làwází mi rùbùbí yàtì kàlùkùdùrọ̀tì wọ́n ní yàtọ̀ fáwọn sífàtì àwọn ìròyìn kan tó yẹ pé nínú ìtọ́jọ́ ọ̀ràn yẹn nínú rùbùbí yà lọ́wà nínú ìpípé Ọlọ́run Ọba pípé rọ́bù Ọlọ́run Ọba òun lọ́wà bí kúdùrọ̀nsìn Ọlọ́run Ọba ní kápá so kò sẹ́nìkan tẹ́nìkan bá takó pé Ọlọ́run Ọba ò ní kápá lórí gbogbo nǹkan ìtọ́ ń sọ ni pé ó ti relegate ọlọ́run bá pátápátá ó ti ó ti ó ti ó ti yẹ̀yẹ́ ọlọ́run ọba yẹ́yẹ́ kọ́ sọ wípé ọlọ́run ọba ọbọ̀ lẹ́ni ọba tí ó lágbára ẹ dákun ṣé ẹnìkan ó rìn ọlọ́run ọba pẹ̀lú pé lágbára kíyàn máa wò pé àkèfèrí ah, ah, nìwọ̀ yìí àbẹ́ẹ̀kọ́ ni so ìròyìn báyìí pé nǹkan kan bẹ tọ́lọ́wọ́ bọ̀ ọmọ sẹ́mọ̀ pé ó ti tàbùkọ́ kódà èèyàn gan tán bá ròyìn èèyàn pẹ̀lú àìmọ̀kan sẹ́mọ̀ pé èèyàn bẹ̀ wúlẹ̀ yọ́fẹ́ já kódà kọjẹ́ pálá ìmọ̀kan ní tòótọ́ làwọn afọ́ àfisọ pé káfà bil jahli dhamman an yatabarra minhu man huwa min ahlihi wọ́n ní ó ti tó fún àìmọ̀kan lábùkù kọjẹ́ sí pé kódà láìmọ̀kan gan bẹ̀rù kóhùn fẹ́ já ń <laughs> gbà tán bá pè láìmọ̀kan kóńgò nígbà pé ebi láìmọ̀kan aláìmọ̀kan sì ni <laughs> ẹbá ní sí yìí so in tẹ́yẹ́ pé má fi ròyìn tiẹ̀ gan wọ́n gan ò nígbà inú rẹ̀ ò ní dùn kéèyàn máa fi ròyìn ọlọ́run tí a mọ̀ pé ẹ̀hẹ́ wàhálà nìyẹn wọ́n nílò àwọn òròyìn báyìí inú àwọn abẹ́ inú nǹkan tó hàn lọ́wà wọ́n ní fàhábìhì sífàtù tẹ̀ndẹ́rìjù tahtal masáìlì zọ irọ́ irú àwọn òròyìn tó bá rí báyìí bí kúdúrà ti ilm ọ bọ́ sí abẹ́ àwọn àlámọ̀rí tó hàn lítà lùkì àbí tàwíìdì rùbùbíyà torí pé في الصفات التي لها تعلق الذي لها تعلق بالربوبية وأن قالوا كثيرا عدم عذر الج... عدم عذر الجاهل في الصفات التي التي لها تعلق تعلق بالربوبية قالوا كثيرا أفاوا وأن بقى نكتب ولوكا الفروق للقرافي كاكا page 147 nínú mujalladu ẹlẹ́kejì ẹ̀ náà insha Allah ta'ala ibi báyìí náà ni aláǹfààní àti dúó sí lálẹ́ yìí lábẹ́ àwọn almasailu alkhafiyya òun náà láwà àwọn alámọ̀rí ẹ̀sìn tó pamọ́ tó jẹ́ sí pé síwájú ká tó gbẹ́dájọ́ léèyàn lórí ẹ̀ àkọ́kọ́ rí pé a fún ní ẹ̀rí náà àkọ́kọ́ rí pé ẹ̀rí ṣe kíni o ẹ̀rí dọ́dọ̀ ẹ̀ síwájú ká tó sọ wípé à ẹni yìí kọ́ ó ti wá ó sẹ́ńtà lè gbẹ́dájọ́ lé lórí ṣe lè báyìí nǹkan alákọ̀ọ́kọ́ nínú àwọn alámọ̀rí tó kó sí abẹ́ in tó pamọ́ nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn táàni láti fún yàn láwíjà rẹ̀ aláìmọ̀ká lórí ẹ̀ abẹ́rẹ̀ láwà alákọ̀ọ́kọ́ nínú ẹ̀lá ẹ̀sẹ̀ sàlàyé yìí so ibà nísìn yìí so ó sì kù àwọn bíi mélòó kan so inshallah ta'ala tí a fi parí àlámọ̀rí àwọn tó jẹ́ sí pé nǹkan tó pamọ́ yìí tí ó jẹ́ sí pé akọ̀kọ́ fún yàn ní àdìrìjà lórí ẹ̀ síwájú ká tó gbé ìdájọ́ lé lórí so abẹ́ lọ́wọ́n bá alékiọlá kọ́lọ́wọ́n bá kí ó ṣe wá ní ẹni tí yóò máa sẹ́kù lórí ìlànà tọ́lọ́wọ́ba àti tànàbí sallallahu alaihi wasallam ẹni tí ó sì máa kọ́lọ̀wọ́ba alékẹ́ kó dẹ̀ sí wá lẹ́ni tí ó máa lo àgbọ́yé àwọn salaf níbi ìgbàgbọ́yé ẹ̀sìn wa wala la ilaha illallah abẹ́lọ́wọ́ba ìyẹgẹrẹ kó lójú ọ̀nà àwọn salaf ìyẹgẹrẹ kó lójú ọ̀nà àwọn ahlu sunnati wal jamaa abẹ́lọ́wọ́ba kọ́lọ̀wọ́ba kó sọ wa kú mbẹ́ wala la ilaha illallah allahumma arina alhaqqa haqqan warzuqna سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته عليك السلام